صدق الله العظيم الذي أمات وأحيا وأضحك وأبكى وأنزل الماء وأجرى وأنه هو رب الشعرى له الحمد في الآخرة والأولى وله الحمد ما أعطى وما أهدى وهو الذي أخرج المرعى وله المعنى الجبال وإليه المنتهى وعد المؤمنين المتقين جنة المأوى لهم ما يشاءون فيها خالدين وعد الله ومن أصدق من الله وأوفى لهم فيها من الحور عين وخمر مصفى لا يكدر ساكنها ولا يشقى ويشرب من حوض النبي ويهنى السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته dájúdájú اللهم ọba النبي محمد صلى الله عليه وسلم sí gbogbo àgbáńlá ayé pẹ̀lú ìmọ̀nà àti ẹ̀sìn òdodo nítorí kó lè bàa fa àwọn èèyàn kúrò nínú òkùnkùn òkùnkùn àìmọ̀kan lọ sínú mọ́lẹ́mà òkùnkùn ṣẹbọsọ́lọ́ lọ sínú mọ́lẹ̀ ká máa jọ́sìn fọlọ́wọn ọba lónìí kan ṣoṣo ọlọ́wọ́n bá sì ran kó lè bàa fi àwọn èèyàn mọ̀nà lọ sí ojú ọ̀nà ọlọ́run ọba eléyìí tó lágara eléyìí ló fà á lọ́nà ti ṣe ká gbọ́rọ̀ sí Ànábì sallallahu alayhi wa sallam lọ́ràn yẹn ká tẹ̀ láṣẹ rẹ̀ ọ̀ràn yẹn ni nítorí pé ẹni tí kìí sọ̀ràn yẹn ká tẹ̀ láṣẹ rẹ̀ kò lè rí ni fi mànà nírọ̀rùn ọlọ́run ọba sì ṣe ká nífẹ̀ẹ́ rẹ̀ lọ́ràn yẹn nítorí pé nínú àmì péyàn nífẹ̀ẹ́ yàn òun náà ní kéèyàn máa tẹ̀ láṣẹ rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sọ nínú sóràtù nìsá àyà kọkàndínní ọgọ́ta òní yá ayyuhal ladina amanu ati'u allaha wa ati'u rasula wa ulil amri minkum á olùgbàgbọ́ òdodo tí máa tẹ̀ láṣẹ ọlọ́run. ẹsìn máa tẹ̀ láṣẹ anabi muhammed sallallahu alayhi wa sallam àti ti àwọn aláṣẹ nínú yín ó sì wá nínú hadith eléyìí tí imaamu al-bukhari àti muslim tí wọ́n gbé jáde nínú tírà wọn anabi ni sallallahu alayhi wa sallam la yu'minu ahadukum حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين ẹnìkan nínú yín kò ní jẹ́ ẹni tó gbàgbọ́ rárá kìí ṣe pé kò ní jẹ́ ẹni tó gbàgbọ́ lódodo àbí ìgbàgbọ́ rẹ̀ ò ní pé ẹnìkan nínú yín ò ní jẹ́ ẹni tó gbàgbọ́ rárá ṣáájú kó tó di wípé èmi ló fẹ́ràn ju bàbá àti ọmọ àti gbogbo èèyàn lápapọ̀ lọ ọgbọ́dọ̀ fẹ́ràn anábì sallallahu alaihi wa sallam ju bàbá àti ọmọ rẹ lọ. kò sì gbọ́dọ̀ fẹ́ràn anabi wa sallallahu alayhi wa alayhi wa sallam ju gbogbo èèyàn lápapọ̀ lọ. gẹ́gẹ́ bá a ti sẹri nínú ìgbà wọ́ọ̀rọ̀ bí a ṣíwájú wa umar ibn al-khattab radiyallahu anhu oní ya rasulallah la anta ahabbu ilayya min kulli shay'in illa min nafsi. oníra anabi sallallahu alayhi wa sallam mo búra pé wọn ni mo nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan lọ. yàtọ̀ sí pé mo fẹ́ràn ẹ̀mí ara mi jù ọ lọ. anabi sallallahu alaihi wasallam ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́kọ̀ọ́ ti gbàgbọ́ o títí tó fi jẹ́ pé èmi ló nífẹ̀ẹ́ ju orí ara rẹ̀ gan lọ. rúmọ̀rọ̀ òwúlẹ̀ basiko kankan jẹ́ ó ní ní báyìí mo ti wá nífẹ̀ẹ́ ìfẹ́ wa anabi sallallahu alaihi wasallam ju orí ara mi gan lọ. torí ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ ká nífẹ̀ẹ́ anabi wa Muhammad sallallahu alaihi wasallam àwọn sàhábà anabi sallallahu alayhi wa sallam orí ìmọ̀nà anabi orí ìlànà tó fi lélẹ̀ òun náà ni wọ́n ń tọ̀ wọn ò fi ìgbà kankan fi ìlànà yìí sílẹ̀ wọ́n sì ń dáàbò bo súnà anabi sallallahu alayhi wa sallam wọn ò sì jẹ́ni tó gbà fẹ́ni kankan ẹni yòówó lè jẹ́ kófin kankan nínú súnà anabi sallallahu alayhi wa sallam ṣe yẹ̀yẹ́ èdè ni tí súnà ti jẹ́ ohun àpọ́nlé ohun tó ga nípò eléyìí tó ṣe wípé ètè àwọn ọ̀tá kò rí gbèsè ọ̀tẹ̀ àwọn ọlọ́tẹ̀ kò rí ṣe ní nǹkan kan tètè tí ayé àwọn sàhábà fi tán báyìí náà lọ̀rọ̀ tún ṣẹ́kù ní ayé àwọn tàbíìn àwọn náà ń tọ ojú ọ̀nà alálùbáríkà yìí àwọn náà sì fi ṣàwádà òun fi ṣeré rárá ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí egbèrègbè tẹ́gbèrègbè tó di wípé àwọn èèyàn ìmánilẹ̀ púpọ̀ lọ́kàn wọn. ìbàjẹ́ sì gbogbo láwùjọ mẹ́niyàn àwọn èèyàn wọ́n dẹni tó ṣe wípé lórúkọ páwọn jẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ń ta ìlànà anábì sọlọ nípa dànù ọ̀pọ̀ àìmọye àwọn èèyàn wọn dẹni tí ń pe ẹni tó di súnà mú lẹ́ni tó di èpo ẹ̀pà mú tọkọ̀ di ẹ̀pà gangan mú èyí tó túmọ̀ sí pé ó ti rídìí jókòó láàrin àwọn èèyàn bákan náà wọ́n máa sọ pé èrò wọn ò jiná nì wọn ò lóye wọn ò nímọ̀ nì ìlọ́fà ni wọ́n fi ń di súnà mú bẹ́ẹ̀ làwọn aláìmọ̀kan sọ sáwọn ẹni tí ń di súnà mú láàyè tiwa lónìí torí de lẹ́yìn àti pé ọ̀pọ̀ àìmọye aláìmọ̀kan tí ọ̀ma bíi ti máa kọjú sí yóò tún máa perú àwọn ẹni tí ń bẹnu àtẹ́lu súnà àtẹni tí ń tẹ̀lé súnà wọ́n tún máa pè wọ́n láwọn olùmọ̀ báwo ló ti fẹ́ jẹ́ olùmọ̀ nígbà tó ń fi lànà anábì sallallahu alaihi wasallam ṣe yẹ̀yẹ́ báwo ló ti ti fẹ́ jẹ́ olùmọ̀ nígbà tó ti pẹ́ ni tó ń fi súnà tó fi ń ṣèwà hù àwọn lọ kà kún aláìpé orí irú olùmọ̀ wa ni wàá fẹ́ jẹ́ pẹ̀lú eléyìí torí de eléyìí láwùjọ wa kúmọ́ lónìí ní nàìjíríà a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àti àwọn àfáà tí wọ́n wá mà nípa kéwú ìwọ̀n bá díẹ̀ báyìí bíntín ni wọ́n dààmú fún ìmọ̀ nípa súnà a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa nínú kan jẹ́ pé ntọ́jà lọ́dọ̀ tiẹ̀ náà ní kọ́kàn fa'ala yaf'alu fa'ala fa'ala yaf'ilu irú àwọn nǹkan wọ̀nyẹn ní ntọ́jà lọ́dọ̀ tiwọn. ìmọ̀ wọn nípa kíni jẹ́ súnà gan lọ́pọ̀lọpọ̀ gbà ń bẹ àwọn àdìsí tó jẹ́ pé irọ́ rẹ̀ wọ́n pa mánàbí sallallahu alaihi wasallam níbẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn mẹ́tọ́ láwọn kéw àtàwọn afá wọn tí ò bá sì jẹ́ irọ́ ajẹ́ dọ̀ọ́yìísá ajẹ́ àdìsí tó lẹ téèyàn lè firú rẹ̀ tẹ̀rí. ajẹ́ pé ọjọ́ ọ̀la ẹ̀sìn Islam láwùjọ wa ọ̀n fi àkíyèsí ọ̀n fi àkíyèsí èyí tó lágbára nítorí pé ńgbà tó bá ti jẹ́ pé láwùjọ táwa ń gbé àwọn èèyàn ò wọ́n ń sìn jẹun ẹ̀sìn lórúkọ pàṣíwájú ẹ̀sìn làwọn lórúkọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn làwọn ó túmọ̀ sí pé ewu ńlá ń bẹ lórí islam yẹn. ìdí ni tó fi jẹ́ pé ẹ rí i pé ńgbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn bá lóun fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn islam ẹ rí i pé àwọn àyà alukur'an ẹ̀ ní rí inú ọ̀rọ̀ rẹ̀ à ń bọ̀ síbọ̀sí àwọn àdìsí anabi wa muhammed sallallahu alayhi wa sallam èrò orí àwọn èèyàn àbá wọn ẹlẹ́rìí tí wọ́n mú wá tí wọ́n mọ̀ kó wá rẹ́gẹ́dẹ́ tí wọ́n lérò pé àwọn nri nkaka mú kọ́dọ̀ ń bẹnu ẹni tó ṣe pé ewì lárúbáwá ni ọkàn máa ké tí ó lérò kó ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn wa torí ẹ̀ ló ṣe jẹ́ ńtọ́tọ̀ wípé ká Islam látàrí irú ọ̀rọ̀ báyìí yóò yan àwọn kan jáde nínú wa tó ti pé àwọn náà wọn ní ìgbìyànjú eléyìí tí ó láàmì láaka níbi ìmójútó súnà ànábì Muhammad sallallahu alayhi sallam ní wíwá ìmọ̀ nípa rẹ̀ àti fífi ń ta nípa rẹ̀ ṣe wà hù àti pa àwọn èèyàn lọ ọmọ tó ń kẹ́kọ̀ọ́ náà tó ti wọ́n mójútó súnà níwọ̀nba abágbára wọn ti ṣe ma àti ní ìwọ̀nba bá ti ṣe ríran ma àwọn eléyìí náà à ń bùkátà láti tún ṣe wọn lákin kí wọ́n tẹ̀síwájú pẹ̀lú tí wọ́n ń ṣe wọn torí pé tí wọ́n ń ṣe ń tọ́ da ni eléyìí iná ló mú kí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kọjá ní tó pàtàkì kí irú rẹ̀ wáyé kó sì máa wáyé lóòrèkóòrè torí pé ní tá lè sọ nínú ìjókòó wa yìí ghaydun min fayd díẹ̀ pátápátá gbáà ni o nínú pípọ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀sọ ìpín ma la yudraku kullu la yutraku jullu gbogbo ntí o bá ti rọ̀ wá lọ́rùn láti kó lákòótán a sì gbọ́dọ̀ pátì lápàtì tán èyí tágbára wa bá lè mú nínú rẹ̀ ká mú fẹ́fì dhalika baraka à ń bẹ́ lọ́n kí bùkún wa nù eléyìí lẹ́yìn rẹ̀ lọ́jọ́ iwájú ká tún máa malé ká máa malé ká máa malé torí pé gbogbo àwọn àwùjọ Islam pàápàá jùlọ láwọn ilẹ̀ lárúbáwá níbi tá a ti rí i pé lónìí àwọn èèyàn mójútó ọ̀rọ̀ nípa súnà kìí sì dánilẹ́kọ̀ọ́ ẹyọ̀kan lọ́fà kìí sì jókòó ẹyọ̀kan lọ́fà ìjókòó lẹ́yìn ìjókòó ìní máa fà ẹ sì ti mọ̀ yín pé kò síbìyàn ti lè pọ̀ tó níbi tí wọ́n bá ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ kan tí ó jẹ́ wípé gbogbo ẹni tá à ń fọ̀rọ̀ báwí ni ó wà ń kalẹ̀ èèyàn díẹ̀ bíntín ló máa ń dáhùn ẹni tí ò dáhùn wọn á pọ̀ jàrá kì í wá ṣe pé nígbà tá a bá ti náà ni níta wí yẹ lọ́dọ̀ rẹ̀ á tún á gbìyànjú ẹni tí ò wá ń kọ́ ọ̀lọ́ kí dáadáa yẹn ó lè bá a kárí nítorí kí dáadáa ọba kárí jàmáà gbogbo ẹni tí máa ń ṣe dáadáa kì í rọrùn fún wa tí dáadáa kan bá wà tí ọba kárí gbogbo ẹni tí máa ń ṣe dáadáa yẹn kì í rọrùn fún wa nípa alẹ́ ayé kámẹ́sì tẹ̀sí sọ nípa ẹ̀sìn ọlọ́run nípa alẹ́ ayé tó bá ń gbádùgbò kan tó ṣẹlẹ̀ kí gbogbo ẹni tó ń gbé àdúgbò yìí la láì ní ìwọ nìkan lólówó ó pé kò ní rọ̀ ọlọ́run nítorí pé dáadáa yan kárí dáadáa kọ̀ wá ní rọrùn fẹ́nìkan ṣoṣo tó dáa ní láàrin àwọn èèyàn tó pọ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ nípa dáadáa tẹ̀ tí ẹ̀sìn tí wọ́n bá lágbòye nípa ẹ̀sìn ọlọ́run tí wọ́n wá dá nìkan pamọ́ra tó gbìyànjú láti jẹ́ kí ẹlòmíì náà láǹfààní irú èyí tí wọ́n ní nítọ́dájú ni pé ìwọ gan alára kò ní rọrùn fún ọ láti lò ó ìbẹ́yìn náà ti ń rí láwùjọ nìsín tí wọ́n bá lágbòye kan nípa ẹ̀sìn ọlọ́run so o kọ́ ẹlòmíì o fi yẹ ẹlòmíì o mẹ́lòmíì lẹ́yìn nígbà tó ń lọ ibi tó ń ti ń gbọ́ yé wọn tó dájú ni pé ìwà ti mọ̀ pé zakatul ilmi làámẹ́lò bẹ́ẹ̀ zakama oníkàfi ṣiṣẹ́ sí àsìkò tó bá bẹ̀rẹ̀ sí ní yọ zakama tó ọmọ yìí tó ń fi ṣiṣẹ́ sí ẹ̀rí fáwọn ọmọ òpè kí ló tún gbà mẹ́sìn o tí èsì kọ́ ọmọ yìí ti fẹ́ ya alákatakítí tí èsì pé lóyè ti fẹ́ gba wèrè mẹ́sìn tí èsì pé torí pé ńgbà tó ṣe pé ńgbà tó ọmọ ìwọ nìkan lọ́ọ́ dà mà àsìkò tó lò wọn náà nìkan lọ́ọ́ máa dà lò yọ wá sájòjì sí àwọn èèyàn èdè ní tó fi jẹ́ pé gbogbo àsìkò tó ń bá ń lọ bí rí máa mọ ọmọlàkejì rẹ lẹ́yìn eléyìí ọ máa janú tó náà bá ti ṣe wà wípé àjọgbọ́ ni o yóò sì ṣe ń rọrùn fóun náà láti lò ó nígbà tí wọ́n máa ń lò wípé àjọgbọ́ ni àjọ lò ní tẹ́lẹ̀ yìí máa ń jẹ́ kí dáadáa kọ́ra ìjókòó as ní èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ní at-tariqa ojú ọ̀nà. ni wọ́n ń pè ní sunna nínú àwọn tírà tó èdè àwọn kan sọ yìí pé as-sunnatu at-tariqatu was mahmudatan aw madhmumah wọ́n ní tí wọ́n ń pè ní sunna ni ojú ọ̀nà àti ìlànà yálà ọ̀nà yẹn ọjọ́ ọ̀nà tó dáa àbọ̀ ọ̀nà tí ò dáa ń nínú tọ́jẹ́rì sí eléyìí òun náà ní tó wá nínú àdìsá nàbà muhammed sallallahu alayhi wa sallam eléyìí tí imam Muslim gbé jáde àti àwọn míì anabi ni man sanna sunnatan hasana falahu ajruha wa ajru man amila biha wa man sanna sunnatan sayyi'atan fa'alayhi wizruha wa wizru man amila biha anabi sallallahu alayhi wa sallam ni ẹnikẹ́ni tó bá la ọ̀nà tó dáa kalẹ̀ yọ gbalada líla kalẹ̀. yóò sì tún gba gbogbo ẹni tó ojú ọ̀nà tó dáa ní ìdàkejì ẹnikẹ́ni tó bá la ojú ọ̀nà tí kò kalẹ̀ yóò gba ẹ̀ṣẹ̀ lílà kalẹ̀ yóò sì tún máa gbarú ẹ̀ṣẹ̀ àwọn ẹni tó máa ń tọ ojú ọ̀nà yẹn ẹ̀rí pé sunna wá pẹ̀lú tó máa ọ̀nà tọ́ wá wò nínú àwọn ẹni tí ń lò wọ́n pọ̀ púpọ̀ nínú àwọn ẹni tí ń lo súnà àwọn náà ni àwọn olùmọ̀ nípa alhadith nínú àwọn ẹni tí ń lo súnà àwọn olùmọ̀ nípa usulul fiqh bẹ́ẹ̀ náà ni àwọn fuqaha àwọn náà máa ń lo gbólóhùn súnà bẹ́ẹ̀ náà ni ulama'u ad-da'wa àwọn olùmọ̀ tí ń pèpè lọ sí díẹ̀ sìn ọlọ́run àwọn náà máa ń lo gbólóhùn súnà súnà lọ́dọ̀ ìkíní kẹta kẹrin àwọn èèyàn yìí ìtumọ̀ rẹ̀ yàtọ̀ síra wọn lọ́dọ̀ oníkálukú nítorí gẹ́gẹ́ bí ntí kálukú tó specialize nípa rẹ̀ tó nímọ̀ nípa rẹ̀ ìtumọ̀ súnà lọ́dọ̀ kálukú ó yàtọ̀ sí tẹnìkejì àwa sì ti mà nínú mà wípé gbogbo ẹni tí ń bá ń wá irú mà kan pàtó ó yẹ kó nímọ̀ nípa al-mustalahat al-khassah àwọn terminology. tó jẹ́ ti ìmọ̀ yẹn o gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ nítorí tó o bá nímọ̀ nípa àwọn tẹminọ́lọ́jì tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ tó ń wá nípa rẹ̀ kò súnmọ́ pé kò nímọ̀ nípa àmọ́ kò súnmọ́ kéèyàn nímọ̀ nípa àmọ́ tó àmì àwọn olùmọ̀ nípa ojú wo làwọn fi ń wo anabi wa sallallahu alayhi wa sallam ojú táwọn fi ń wo anabi sallallahu alayhi wa sallam òun náà ní pé ìránṣẹ́ ni tí ọlọ́run ọba ránṣẹ́

kó tó di pé àwa yòókù láti mà ní. gbólóhùn ẹnu ni àbí tó hù níwà àbí gbígbésẹ̀ tó gbésẹ̀ àbá ìgbésẹ̀ tí ò gbésẹ̀ ohun tó ṣe gẹ́gẹ́ bí ẹsì àṣà àbí èyí tó ṣe gẹ́gẹ́ bí ẹ̀sìn gbogbo ẹ̀ pátá làwọn kà kún sùn náà. rògbẹ́rì lọ́dọ̀ àwọn olùmọ̀nípa hadith níta ń pè ní sunna ọ̀fẹ́ gan-an torí ẹ̀tọ́ bá padà sínú àwọn kutubu mustalah al-hadith àwọn tí tíra tó sọ fún wa nípa mustalah al-hadith ìmọ̀ nípa ìpìlẹ̀ téèyàn fi máa ń ṣèwádìí nípa hadith anabi muhammed sallallahu alayhi wa sallam kullu àní uthira عن sallallahu alayhi wa alayhi wa sallam من قول أو فعل أو تقرير او صفه خلقيه او خلقيه او سيره سواء اكان ذلك قبل البعثه او بعدها انتهى عن قول سنة وان انتهى سنة قلنا نبي كنت نقول على سبع النبي صلى الله عليه وسلم بصلاة أبوه نوى أبوه سيوفا وسيكوك وبرو نقول لهم عن قول سنان bákan náà gbogbo tí wọ́n bá wí fún wa nípa àròyìn anábì sallallahu alaihi wasallam khalqiyya pé bọ́lọ̀ ń ṣe dá ni òun náà sunna ni ètò wọn tún mú wa nípa àròyìn anábì sallallahu alaihi wasallam khuluqiyya pé bí wà rẹ̀ ṣe rí ni òun náà sunna ni bákan náà gbogbo títí sí anábì sallallahu alaihi títí gbogbo ń tànàbì ṣe sunna ni gbogbo ń tànàbì ò ṣe sunna ni bákan náà gbogbo ń tànàbì ṣe lásà sunna ni gbogbo eto ṣe lẹ́sìn sunna ni wọ́n ní bẹ́ẹ̀ náà ni èyí tó ṣe ṣáájú kó ti máa jókòó síbẹ̀ lóṣù Ramadan lọ́dọọdún tí ọmọ ronú nípa àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá pé sọ wá ṣe pé da eléyìí ọkàn dá nítorí asán ni tó gbogbo eléyìí náà tún wọnú lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa náà gbogbo tún sọ nípa anabi ìròyìn gbèsè ayé rẹ̀ síra gbogbo ètò tún ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó jẹ́ ànábì kí lorúkọ rẹ̀ lọ́dọ̀ àwọn ulama al-hadith gbogbo ẹ̀ wọ́n ń pè ní as-sunnah. tàbá sọ́dọ̀ àwọn olùmọ̀ nípa usul al-fiqh usul al-fiqh òun náà ní màkàn tá a fi máa máa báwo láti máa mú dájọ́ ṣẹ̀ríà nínú al-Qur'an àti sunnah. eléyìí tó ṣe pé àwọn olùmọ̀ la mọ̀ nípa rẹ̀ kó tó di pa sallallahu alayhi wa sallam ìmọ̀ yìí le ó sì rọ̀ ó lé nípa pé kò súnmọ́ wa ó sì rọ̀ nípa pé téèyàn bá ṣe sùúrù téèyàn bá wa ọlọ́mọ ń ṣàánú èèyàn gbogbo ń tọ́ba lé téèyàn bá wa ọlọ́mọ ń ṣàánú èèyàn ẹjọ́ àwọn ògbìyànjú ká wá mọ̀ nítorí pé tá a bá wá mọ̀ àwùjọ ó ní lọ síwájú pípọ̀ pọ̀lọpọ̀ àwọn tí ń parọ́ mọ́ lọ wọn ó dínkù láwùjọ wa àwọn tí máa fẹnu sọ̀sọ̀kùsọ̀ láti bẹ̀sìn ọlọ́run jẹ láti bá súnà anábì sallallahu alaihi wa sallam jẹ wọ́n mọ̀ kiri jọjọ torí ẹ̀ àwọn ẹni tó ń wá àwọn tó ń sọ nípa usulul fiqh yẹn ojú táwọn fi ń wá anabi sallallahu alayhi wa sallam náà ni asòfin asòfin tó ń fi àwọn principles lélẹ̀ fáwọn olùmọ̀tọ́ fẹ́ yọ ìdájọ́ òfin láti inú alukur'ani àti sunna ojú táwọn fi ń wá anabi nù wípé ẹni tó kọ́ tírèèni wa lákọ̀ọ́kọ́ nípa ọ̀nà tá a máa gbà rí òfin mú nínú alukur'ani àti sunna níta ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam síbẹ̀ yìí náà gbàgbé àbẹ́ gbàgbé ẹ̀jẹ̀ á ẹ̀rí kan nàbí sallallahu alaihi wasallam sọ fáwọn sàhábà wọn ni la yusalliyanna ahadun minkum al-asra illa fi bani Qurayza ẹnìkan nínú yóò gbọdọ̀ ṣe sọ̀látù al-asri lónìí káàdì kótó dọ́dọ̀ àwọn banu Qurayza. akọ́ kan nínú àwọn sàhábà wọn gbọ́ yípe ntánàbí fẹ́ ni pé ká yára àwọn míì gbọ́ yípe ntánàbí ìwé ni pé tá àwọn Banu Qurayza tẹ́tẹ́ àná gbígbà lérò ní ká yára àmọ́ kò burú ká ti sọ láti lọ́nà kásìkò bá ti tó àbí tẹ́tẹ́ ànábi sallallahu alaihi wasallam gbà lérò náà ni pé ẹ ò gbọ́dọ̀ ṣe sọ láti yá àfi lọ́n apá kan nínú àwọn sàhábà àwọn ṣe sọ láti lọ́nà wọ́n ṣe sọ láti tún wọn lọ́nà wọ́n ní turukú ànábi sallallahu alaihi wasallam náà lọ́lọ́wọ́n bá ti rán pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tó lákòókò ni sọláàtì jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo ànábì ò lè sọ fún wa pé ká má ṣe sọláàtì tákòókò rẹ̀ bá tó níta ànábì ń fẹ́ ká ṣe ní ká yára. ní tí wọ́n ní à ní ṣe sọláàtì àfi ká dán wọn níta ànábì sọ harfiyan alifabẹtikali ni pé a gbọ́dọ̀ ṣe sọláàtì àfi tá a bá dán. nígbà tí wọ́n ti dán wọ́n sọ báwọn ṣe ṣe fáwọn ànábì sallallahu alaihi wasallam ọ̀bẹ́lẹ̀ yìí ọ̀bẹ́lẹ̀ anabi sallallahu alaihi wasallam ní wa abubakar má dájọ́ lórí lórí ntọ́sẹ̀lẹ̀ kí n máa gbọ́ àá ní má dájọ́ wájú wa anabi sallallahu alaihi wasallam ẹni mo ní kọ́ da torí pé anabi ti fún òun wà láyé láyé wa ma ja'alna li basharin min qablikal khuld afa in mitta fahumul khalidun àpapọ̀ lẹ́fẹ́ nìkan pé wọ́n máa bẹ láyé gbére kése sẹ́tì wọ́n bá kú àwọn ẹni tí fi kú tó bá gbé màá rẹ pamọ́ sínú ilé ọ̀hún tanra rẹ jẹ ni o ó sì ń sera rẹ púpọ̀ ó nídìí láti kọ́ ẹlòmíì nítorí pé ńgbà tẹ́lómi náà bá mọ̀ eléyìí ni ò ní jẹ́ kí màá yan parẹ́ pẹ̀lú kù rẹ àti gbọ́dọ̀ lọ díkè takù nínú ọ̀rọ̀ wa táàbárí mu kú ò pátápátá ọ̀pọ̀ nínú àwọn èèyàn àwọn tó ti kéke tá ń da wọn láàmú kò ní fẹ́ kí àwọn ọmọlẹ́yìn rẹ̀ kí wọ́n mọ̀ bó ń ṣe mà á ń bọ̀ tó bọ́ sí pé wọ́n mọ̀ dùn lọ tó bá ti kí bẹ́ẹ̀ l'Ànábì sallallahu alaihi bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ nípa usulul fiqh làwọn wo anabi sallallahu alaihi wa sallam olùkọ́ni ní àwọn òfin eléyìí tá a máa lò láti mú ìdájọ́ nínú alukur'an àti sunna anabi sallallahu alaihi wa sallam olùsàlàyé tún ni kí ni àwọn òfin tá a fi máa lò lé ayé torí di eléyìí nínú àwọn olùmọ̀ yìí àwọn tó mọ̀ nípa usulul fiqh làwọn fi ṣe àmójútó àwọn ọ̀rọ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam àwọn eléyìí ni táwọn onímọ̀ nípa òṣòlò sókè wọn pa anabi sallallahu alaihi wasallam nǹkan mẹ́ta àwọn ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam àwọn tí anabi sallallahu alaihi wasallam àwọn tí anabi fọwọ́ sí. torí ẹ̀ ló ti jẹ́ pé tẹ́ bá padà ba àwọn tíra òṣòlò sọ gbogbo tíra tẹ́ bá lè fẹ́ máa kíni jẹ́ súnà lọ́dọ̀ ẹ̀yin olùmọ̀ yìí ẹ gbọ́ sọ pé ma sadara ani nabi sallallahu alaihi wa sallam wọ́n ní gbogbo ń tọ́ba tọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam wa tí nǹkan yìí kìí sàl qur'an gbogbo ń tọ́ba tọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam wa yàtọ̀ sàl qur'an yálà iṣẹ́ tá anabi ṣe ni ọ̀rọ̀ tá anabi sọ ni ní tí wọ́n ṣe tá anabi fọwọ́ sí eléyìí ni wọ́n ń pè ní sunna nínú usul al-fiqh yẹn kí tó bá yẹ pé ìwádìí òfin la fẹ́ ṣe níta ń pè ní tọ́ ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká àwọn olùmọ̀ nípa fiqh àwọn ẹni tó nímọ̀ nípa òfin ṣẹ̀ríyà àwọn olùmọ̀ nípa fiqh òye ojú táwọn fi ń wo anabi sallallahu alayhi wa sallam òun náà ni aṣíwájú ìránṣẹ́ ọlọ́run ẹni tó ṣe pé tadullu af'aluhu ala hukmin shar'i ẹni tó ṣe pé àwọn asẹ́tí ó máa ń tọ́ka sófin kanú àwọn òfin ṣẹ̀ríyà bẹ́ẹ̀ làwọn wo anabi wa Muhammad sallallahu alayhi wa sallam torí de lẹ́yìn wọ́n máa wá wo kí ni ìdájọ́ ṣẹ̀ríyà tó ṣe déédé pẹ̀lú sẹ́tàwá náà bá ń ṣe látara àwọn sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam báyà ọ̀ràn yẹn ni àbí haramu àbí mubah àbí makruh àbí mustahab torí ẹ̀ àwọn olùmọ̀ nípa fiqh àwọn sọ ike tí wọ́n ń pè ní sunna lọ́dọ̀ táwọn هنان كل ما ثبت عن النبي صلى الله عليه وآله وسلم ولم يكن من باب الفرض ولا الواجب هذا هو الذي يسميه الفقهاء بالسنة إن تبا تبا جايك أنا بيسي أسيني ثاني كي واتوناي وقلت أنا بيباسي ستي صناي إن وانكويني سنة ننو فقه تري رأيك باتاين أنك أواتي رافيك وتوالو دوين wọ́n sọ fún yín pé sara'idul wudu wọ́n tún sọ fún yín pé sunanul wudu wọ́n sọ fún yín pé sara'idus salat wọ́n tún sọ fún yín pé sunanus salat ẹ̀rí pé ńgbà mí yakhtalitul hadilu bin nabili ala an-nas omi gbígbóná máa dàpọ̀ mọ́ tútù lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀rí pé tọ́wá sọ pé kíní sunna ni wọ́n ti fojú wò pé kíní kìí ṣe ọ̀ràn yẹn ah, sunna tí ì ṣùgbọ́n nínú òṣòlò fiqh tó máa sọ pé súnà ní nǹkan yìí ó túmọ̀ sí pé ọ̀rọ̀ ànábì ló mú wa iṣẹ́ ànábì ló mú wa ìfọwọ́sí ànábì sallallahu alaihi wasallam ló mú wa ìdájọ́ rẹ̀ wá lè jọ́ràn yẹn ìdájọ́ rẹ̀ ó lè jẹ́ haram ìdájọ́ rẹ̀ lè jẹ́ mubah ìdájọ́ rẹ̀ lè jẹ́ makruh ìdájọ́ rẹ̀ lè jẹ́ mustahab mo rò pé sẹ́yìn yóò wá ní ìsìn lọ́dọ̀ olùmọ̀ nípa usul fiqh àbánabi lọ fọwọ́ sí pé kún ó ṣe ìdájọ́ rẹ̀ wá lè jẹ́ ọ̀ranyàn ó sì lè jẹ́ mustahab ó sì lè jẹ́ haram ó sì lè jẹ́ makruh ó sì lè jẹ́ mubah so torí ẹ̀ ló sì jẹ́ pé tó bá ti sọ̀rọ̀ kan lọ́kọ̀ ya ṣebí súnà ni àwọn tí wọ́n fẹ́ tẹ̀lé tá ànábì ni wọ́n ní ṣebí súnà ni nítorí pé àwọn ọ̀fẹ́ wá mà súnà ni tó bá yẹ kó síkìú lẹ́ ń sọ̀rọ̀ kí sọ̀rọ̀ yẹn ma súnà ni òṣòlò fíkì là fi ń sọ̀rọ̀ sẹ́mi kó lè ìdájọ́ márùn ló lè wá bẹ̀rẹ̀ eléyìí jẹba àwọn. sábà wa wá àwọn olùmọ̀ tí ń pèpè lọ Islam tí wọ́n ń pèpè lọ si ká di ìlànà anabi Muhammad sallallahu alayhi wa sallam mu aha ntí àwọn ha wa ń pè ń súnà yẹn ntí àwọn olùmọ̀ nípa fíkì ń pè wà láàrin gbólóhùn lò fún tá a pè sọ pé ni ìgbà sọ pé ìgbà mi wọ́n sọ pé mandobo ni ìgbà mi wọ́n sọ pé fadila ni mo rò pé ẹ̀yin náà rí inú tíráfík ìgbà mi wọ́n sọ pé sunna ìgbà mi wọ́n sọ pé mando ìgbà mi wọ́n sọ pé mustahab ìgbà mi wọ́n sọ pé fadila tó eléyìí kìí ṣe jókòó pa afẹ́ ma mustalahati la jókòó ní ìsìn ṣùgbọ́n ọ̀kọ̀ọ̀kan nínú àwọn gbólóhùn wọn máa sábà lò wọn fún nǹkan tí wọ́n pè ní kíni sunna lọ́dọ̀ àwọn olùmọ̀tí ń pèpè lọ sídìí ẹ̀sìn Islam àwọn tí wọ́n njẹ́ wọ́n ń pè ní súnà lọ́dọ̀ tiwọn huwa ma yuqabilu al-bid'ah ohun tó jẹ́ àtòdì jẹ́ bid'ah opposite bid'ah ni wọ́n ń pè ní súnà lọ́dọ̀ àwọn olùmọ̀tí ń pè yẹn lọ sí di ẹ̀sìn Islam torí rẹ̀ ni wọ́n sọ pé fulanun ala sunnah fulanun ala sunnah wọ́n sọ pé lágbájá o lágbájá o orí súnà ló wà àyí idha على وفق ما عمل النبي صلى الله عليه وآله وسلم سواء أكان ذلك مما نص عليه في الكتاب أو لا لقمي باتو باسك فنتين ينسي أسيددي فلنتا النبي صلى الله عليه وسلم منسي بيري رم بين القرآن أبي أسنى القرآن تري رأيك بسما تقول فلان على السنة لا قجا أولي السنة لدوك وليس تقول فلان من أهل السنة والجماعة لا قجا ọ̀nbẹ nínú àwọn ẹni tí ń tẹ̀lé súnà anábì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí túmọ̀ sí pé àtòdìjẹ́ rẹ̀ ní kíni wọ́n sọ pé huwa min ahlil bid'ah ìgbé náà àwọn aládàáda alẹ́ lọ́wọ́ tó máa sọ pé fulanu ala sunna rẹ̀ ní kíni fulanu ala bid'ah tó eléyìí jẹ́ torí ẹ̀ kí wọ́n la gbàlérò pẹ̀lú súnà nínú ìdánilẹ́kọ̀ọ́ tiwa tòní yìí níta àgbàlérò pẹ̀lú súnà òun náà ni manhajul nabiyyi sallallahu alayhi wa sallam fi diini walxaya wa fi kulli shay ìlànà anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú sísẹs nínú gbígbélé ayé àti ìlànà rẹ̀ nínú gbogbo nǹkan ẹni táwa àgbàlérò pẹ̀lú súnà nù dánilẹ́kọ̀ọ́ wa yìí ó túmọ̀ sí pé níta à ń sọ tá a sọ nípa rẹ̀ ó kárí gbogbo ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam gbogbo sí anabi sallallahu alayhi wa sallam gbogbo sí anabi sallallahu alayhi wa sallam fọwọ́ sí bákan náà ó tún kárí ìtàn àgbésí ayé anabi sallallahu alayhi wa sallam ó tún kárí gbogbo ntọ́jàmá al-aqaid ntọ́jàmá tawhid ó tún kárí gbogbo ntọ́jàmá al-ibadat ó tún kárí gbogbo ntọ́jàmá al-muamalat gbogbo bá ti pọ̀ láàrin àwọn èèyàn was sọ pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ wa lónìí kìí ṣe súnà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa hadithi lásán kìí sì ṣe súnà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa òṣòlò zókè lásán kìí sì ṣe súnà tàwọn fuqaha tó súnà tá a gbà lérò òun náà ni ìlànà tánàbì fi eléyìí ni tá a gbà lérò. tó sábà wo àwọn hadith anabi muhammad sallallahu alayhi wa sallam a rí i pé gbólóhùn súnà ó wá nínú àwọn hadithi kan gẹ́gẹ́ bí hadith eléyìí tí imaamu bukhari àti àwọn míì gbé jáde. عن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال لتتبعن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع النبي محمد صلى الله عليه وآله وسلم قل مسيولون وبابورا آري ننوي àwọn ẹni tó ṣe pé wọn àwọn gbèsè irú gbèsè àwọn ẹni tó tiwájú ní òdiwọn àtẹ́lẹwọ́ kan sátẹ́lẹwọ́ kan ìgbọ̀nwọ́ kan sí gbọ̀nwọ́ kan yẹn ni pé wọn ti gbèsè làwọn náà máa gbèsè irun tí wọ́n máa ń ṣe làwọn náà máa ṣe irú ìwà tí wọ́n máa ń wù làwọn náà máa àwọn èèyàn wa béèrè aliyahudu ya Rasulullah táwọn yahudi àti nasara ni wà ànábì òwe ni ànábì ni idan tani ọba tún jẹ tí ọba jẹ àwọn yahudi àti nasara talẹrù tó tún jẹ ẹsìrì kí ti gbé àbí wọ́n ti gbé àwọn náà ti gbé o ẹsìrì kí ti gbé nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti gbé ẹsìrì nínú níta àwọn Yahuda àti nàkọ́rọ́ bá ń ṣe àwọn máa ń wá àwòkọ́ṣe wọn ni níta máa ń ṣe ni wọ́n kà kù ètò wọn bá ṣe àwọn náà pàtì kódà tí níta nàbì sallallahu alaihi wasallam bá ṣe tó bá takò níta àwọn Yahuda àti nàkọ́rọ́ ṣe ẹ̀rù pọ̀pọ̀lọpọ̀ nínú àti àǹkóró àwọn mùsùlùmí wọ́n sọ pé náà ìtàwọn ọ̀làjú ń ṣe lélẹ́yìí òun lòun ó ṣe yẹn nípa nàbì lè gbé àìmọye example lórí eléyìí èyí táwọn èèyàn fi ń kọ́ sí àwọn Yahuda àti Nasara ẹ̀rẹ́ wù tí wọ́n ń wọ̀ pé nínú àwọn mùsùlùmí náà ni wọ́n ń nígbà bá wọ di okùn mọ́rùn agbọ́ ti ṣẹ́ẹ̀tì atúgbọ́ ti ṣòkòtò tẹ́ wọ̀ lópin ìgbà tí ti dé fún yín dáin ewu atúlòkùn tẹ́ dè márùn tókun ti jẹ́ àkàràmọ̀kùnmọ̀lá nígbà tí ìyẹn ti jáàk kí ló sokùn márùn sí àti eléyìí nígbà tí lọ lónìí kí wọ́n bò ń gẹrí yóò tún ní kí wọ́n bò ń là á kí wọ́n bò ṣe fákìn torí pé báwọn làjú ṣe ṣe nìyẹn ẹ̀rẹ́ lomi yóò ní kí wọ́n bò ń fa irun orí òun kó ń re lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kó ń re lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kó wá kú sáàrin orí bí òṣùkà torí kí ni báwọn bad guy máa ń ṣe ń ṣe nìyẹn so ìwọ náà ti wá jọ kan náà bad guy yóò máa ṣe ṣe kó ń lajú nìyẹn wọ́n ń tọ ojú ọ̀nà àwọn ẹni tó tiwájú. kódà tí wọ́n bá rọra gbẹ́sẹ̀ ọ̀nà ògbé wọ́n bá gbé pọ̀ ọ̀nà ògbé bẹ́ẹ̀. so eléyìí alimam ibn hajar rahimahullah nínú fathil bari may ibn humay olùgbọ́ ti anas ibn malik radiyallahu anhu ti ń sọ báyìí ní ìgbà táwọn èèyàn mẹ́ta kan tí wọ́n wá sílẹ̀ anabi sallallahu alayhi wa sallam tí wọ́n ṣèwádìí lọ́dọ̀ àwọn ìyàwó anabi ìjọsìn tí anabi máa ń ṣe ní kọ̀kọ̀ àwọn ìyàwó wa ṣàlàyé fún wa wọn wá ṣàfojúdi àwọn àjọsìn wọn ní kò sí ní jẹ́bẹ̀ tí bọ́lá ti forí jà nábì ẹsẹ̀ tó síwájú àti ìtọ́gbẹ̀yìn torí ẹ̀ ọ̀kan ni wọ́n sọ pé èmi o màá máa dìde ṣe sọ láti lóru ìsìn ní lọ padà sùnmọ́ omi sọ pé ntẹ́mi ọmọ ṣe wọn ni pé màá máa gba àwẹ̀ ìsìn ní sinumọ́ omi sọ pé mi ò ní fẹ́ yàwó anábìyà sallallahu alaihi wa sallam ọgbọ́n tí wọ́n wí anabi wa ni antumul ladina qultum kada wa kada sẹ́yìn lẹni tó sọ báyìí báyìí báyìí ama wallahi inni la akhshakum lillahi wa atqakum la ẹjọ́ yẹ yín o èmi ni mò ń bẹ̀rù ọlọ́run ọba jù láàrin yín o èmi ni mò sì ń páyà rẹ̀ jù lakinni asumu wa uftir ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo máa ń gbààwẹ̀ mo sì máa ń sinu táwa lẹ́fẹ̀ẹ́ fi ti yín jọ nígbà tí wọ́n bá sọ pé àwọn àgbààwẹ̀ ò ní sinu wa usalli wa arqud èmi á máa jí ṣe sọláàtì lóru màá sì máa padà lọ dùbúlẹ̀ ìwọ sì lọ́ọ́ máa ṣe sọláàtì lóru òní lọ dùbúlẹ̀ mà ta ló fẹ́ fi tiẹ̀ jọ wà á ti sọ́wọ́jú níṣẹ́ èmi á sì máa fẹ́ àwọn ìyàwó ìwọ sì sọ pé òní fẹ́ yàwó faman ragiba an sunnati falaysa minni torí ẹnikẹ́ni tó bá kọ́ papọ̀ sí ìlànà èmi ànábì sallallahu alayhi wa sallam kò lè الحافظ ابن حجر رحمه الله تعالى قال النبي صلى الله عليه وسلم فمن رغب عن سنتي انت انا بين سوان بينك السنه بمعنى الطريقه اني كني تبقى مي يعني كنت تبقى الى نامي الي قلت مي تتوى من حديث النبي صلى الله عليه وسلم قلت من حديث بريده يوضع امام البخاري وني عبد الله المزني ó sọ fún mi pọ́n gbọ́ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam pàànàbí ni sallu qabla al-maghrib sallu qabla al-maghrib sallu qabla al-maghrib wa qala fi ath-thalitha liman sha'a wọ́n lọ́nà anabi sallallahu alayhi wa sallam ó ní ẹ ṣe sọlẹ́t ṣáájú sọlẹ́t al-maghrib ẹ ṣe sọlẹ́t ṣáájú sọlẹ́t al-maghrib ẹ ṣe sọlẹ́t ṣáájú sọlẹ́t al-maghrib eléyìí túmọ̀ sí wípé àkókò maghrib ti wọlé wọ́n ti ti pèpè fún sọlẹ́t kótó di pàṣẹ sọlẹ́t maghrib tó o bá fẹ́ o lè yan náfìlà rákà méjì anabi ni ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣáájú magre ẹ ṣe bẹ́ẹ̀ ṣáájú magre ẹ ṣe bẹ́ẹ̀ ṣáájú magre lẹ́lẹ́kẹta ọwọ́ aṣọ pé léyìí jẹ tẹni tó bá fẹ́ nínú yín kí ló dé ẹni tó gbọ́rọ̀ wá ní karahiyata ayatakhidha karahiyata ayatakhidha hannasu sunna anabi wí bẹ́ẹ̀ ní ìkórìíra káwọn èèyàn ọmọ sọ di sunna ibn hajar ó ní kí sunna tí wọ́n sọ ń bì أي شريعة وطريقة لازمة وما صدفي àti ọ̀nà tí ati ṣeé má gbà yẹn ni kíkọ́ má di kí wọ́n sọ di túláàsì wọ́n sọ di dandan. tó eléyìí ó túmọ̀ sí pé àwọn gbólóhùn yìí wọ́n wá nínú súnà anábì sallallahu alayhi wa sallam pẹ̀lú eléyìí á sọ yìí Muhammad àtọ̀ríkọ ojú ọ̀nà ojú ọ̀nà táwọn èèyàn ń tọ̀ a sì rí àárín ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith nínú àwọn tíra hadith tí wọ́n ti lo gbólóhùn sunna pẹ̀lú ìtumọ̀ yìí tọ́já sí àtọ̀ríkọ ṣùgbọ́n nínú ṣẹ̀ríà ìsìn Islam gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ rí lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa hadith àwọn olùmọ̀ nípa usulul fiqh àwọn olùmọ̀ nípa àwọn olùmọ̀ nípa ẹ̀rí kí wọ́n ti fi kún ìtumọ̀ rẹ̀ wọ́n ti kún ìtumọ̀ rẹ̀ báyìí ni islam máa ń ṣe àwọn islamic terminology ẹ rí i pé àfikún ni ó kún ìtumọ̀ èdè tí gbólóhùn ní àfikún ọba gẹ́gẹ́ bí sọláàtì ní nínú èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ní kíni àdúà àdúà òní sọláàtì ṣùgbọ́n nígbà tí sẹ̀rí adé ó fi kún ó fi kún kìí sàdúà lásán ní sọláàtì mà sẹ̀rí àsọ yìí pé ibadatun makhsusa mubtada'atun bit takbir wa mukhtamatun bit taslim ìjọsìn kan pàtàkì ni tá a dá yà sọ́tọ̀ a máa bẹ̀rẹ̀ pẹ̀lú allahu akbar a sì máa pẹ̀lú rẹ̀ parí rẹ̀ pẹ̀lú kíni asalaamu alaykum sádùn àwa ànusọ láti àbíòsì ẹ kúkú wa sèbáná bisalòlá àdìsílà sọ fún yín pé amma rukú fa'azzimu fihi tẹ bá rukú ẹ máa gbé ọlọ́wọ́n bá tóbi nínú rukú yín subhana rabbi al subhana rabbi al-azim fasabbih bismi rabbika al-azim anabi sọ nù hadith pé ij'aluha fi ruku' inú ruku' nìkan ti máa wílé yẹn. wa amma sujud ṣùgbọ́n tẹ́ ẹ bá forí kalẹ̀ fa akthiru fihi min ad-du'a ẹ máa ṣàdúrà nínú forí kalẹ̀ yín lọ́pọ̀lọpọ̀ faqamina an yustajaba lakum torí ààyè kọ́lọ̀ wọn gbàdúrà yín torí ẹ máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ń forí kalẹ̀ bákan náà àyè méjì tún fi máa ń ṣàdúrà fọlẹ́ à òun náà ní bá parí àtáyà ẹ ti parí àtáyà ẹsẹ̀ sọ̀láàtì fún anabi sallallahu alaihi wasallam ó sì fún lọ́ọ̀ ìgbọ́dọ̀ sálámà tẹ́ parí àtàyà débẹ̀ ń láì wá ìsádi níbi nǹkan mẹ́rin mẹ́rin. اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال anabi sallallahu alayhi wa sallam wa sọ nínú hadithi tí wà ní muslim ó ní lẹ́yìn rẹ̀ wá sẹsà gbogbo ní bá fẹ́ ṣe ládùá tó fẹ́ tọrọ lórí ayé àtàlùkìyàmà ṣé lẹ́yìn rẹ̀ kọ wá sálámà. sẹ́yìn pé sọ láti ọ̀já dùn àlásánmá nínú sẹ̀ríyà sẹ̀rí àti fi nǹkan pípọ̀ kùn ṣùgbọ́n àdúrà yẹn náà tún sẹ́kù nínú túmọ̀ àfọlẹ́ tó bẹ́ẹ̀ ni sẹ̀rí àmà ṣe fún gbogbo gbólóhùn lẹ́yìn lẹ́yìn ọ̀ràn yẹn ló jẹ́ lórí mi àti wọ́n ká sí àgbéga ìlànà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú sẹ́sí yorùbá gbogbo táwọn ìbá ti ṣe wọ́n yọra àwọn bẹ̀ ni gbogbo tí yorùbá ìbá ti ṣe wọ́n yọra àwọn bẹ̀ ni lápèjúwe sallallahu alayhi wa àwọn ará ilé yín àwọn ìwà tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam ẹnìkan nínú rú rẹ tó náà ń tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam ọwọ́ awọ wálé bàtà bá fẹ́ jíṣẹ́ fún ọ wọ́n sọ pé ẹnìkan tẹ̀ ń jọ́ sẹ̀sì kan náà máa wọ wálé ah bàbá à ń jọ́ sẹ̀sì kan náà bá ẹbí mùsùlùmí lẹ́yìn náà ah ẹ̀mí ọ̀ márùn tí ń tẹ̀ ń ṣe ni o. ẹnìkan bí yorùbá ṣe máa ṣe nu níta àwọn ìbá ti wọ́n rọra yọ ọ̀sẹ̀ kó Islam àti sunnah anabi sallallahu alaihi wasallam àìsí kò túmọ̀ sí pé wọ́n ti di àyọkúrò ọ̀ràn kan retí rẹ tí ó pọ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà torí délé ọ̀ràn ẹlọ́jọ́ lórí gbogbo wa kájẹni tí wọ́n máa ṣe àgbéga sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam nítorí àwọn nǹkan tí ń bọ̀ o torí kékeré kò sí àyè láti lè láàrin wípé àti tànàbì alayhi àbí ká tẹ̀lé ntífẹ́ ni wọ́n á fẹ́ kò sáyì fún wa láti tẹ̀sà bẹ́ẹ̀ àfi tá a bá fẹ́ wà lìjánà sábà ni ẹ ẹni tó fẹ́ wà lìjánà nu akọ́dà kankan náwọ́ tani ọ̀ náwọ́ ẹbọn kálukú wọ́n sọ pé kọ̀ wá ni ha eléyìí túmọ̀ sí pé nǹkan tó wá jẹ́ pé kò sáyì fún wa láti tẹ̀sà láàrin ṣé ká lò ni àbí ká má lò ó túmọ̀ sí pé ọ̀ràn yẹn ni ká pọ́nlé bíi ká máa fi ṣe wà hù ọ̀lọ́kùnrin sún wọn á gbé tíra súnà fún ọ ọwọn á fi ń ráyà onítorí pé ọpọn lé kí lọ ọpọn lé mbẹ òun kíìsì rẹ wọn sì lọ́rọ̀ kan wá nù rẹ kó fi ṣiṣẹ́ onírara òbí ti báyẹn kọ ọ pọtumọ fẹ́ràn ànábì ọ fẹ́ràn ànábì law kana hubbuka sadiqan la ata'tahu innal muhibba liman yuhibbu muti'u tó bá ti pé lódodo ló bá nífẹ̀ẹ́ onífẹ̀ẹ́ Ọlọ́run onífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam níṣẹ́ máa tẹ̀lé tọ́lọ́ níṣẹ́ lọ́ba máa tẹ̀lé tànàbì Muhammad sallallahu alaihi nítorí pé ẹni tó bá nífẹ̀ẹ́ nǹkan kan ìmọ̀ tẹ̀lé ni tẹ́lẹ̀ ìbáyé wa ọlọ́ni wa ma kana li mu'minin wala mu'minah idha qada Allahu wa rasuluhu amra an yakuna lahumul khiyaratu min amrihim. eléyìí wá nínú suratul ahzab aya thirty six ọlọ́ni kò tọ́ sólùgbàgbọ́ òdodo lọ́kùnrin kò sì tọ́ sólùgbàgbọ́ òdodo lóbìnrin pé nígbà tí ọlọ́run àti anabi muhammed sallallahu alayhi wa sallam tá a bá ṣe ìdájọ́ kan káwọn a sọ yìí pé ká ṣẹ̀ṣà láàrin tọ́lọ́ àti tànàbì àbí ká ṣe tiwa ni kò sí àyè rẹ̀ sẹ́wọ̀n kí ìtumọ̀ rẹ̀ ni pé àtó bẹ́ẹ̀ àfi ká tẹ̀lé tọ́lọ́n àfi ká tẹ̀lé títa ni sanabi Muhammad sallallahu alayhi wa sallam eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ pọ́n sunna anabi sallallahu alayhi wa sallam lè ẹlẹ́kẹ̀jì nínú tí ó mọ ọmọ yìí pé a gbọ́dọ̀ pọ́n sunna anabi lè òun náà ni wípé ìtẹ̀lé tà anabi gangan ìnìtẹ̀lé tọ́lọ́n torí kọ́lọ́ ni man yuti' ar-rasula faqad ata Aya eti pé gbogbo ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam ó ti tẹ̀lé tọ́lọ́run ẹ dákun ẹ bá ní ro kẹsẹ̀ wa láǹfààní tálẹ́ lomi tọ́lọ́run sọ pé tẹ bá tẹ̀lé tiẹ̀ ti tẹ̀lé tọ́lọ́run tọ́yàtọ̀ sànàbí Muhammad sallallahu alaihi wasallam sọ́wà ok kí ló dé tọ́pọ̀lọpọ̀ wa ń bàgbé sí ayé wọn jẹ́ ẹ̀rí pẹ́ ló máa sọ pé mùsùlùmí ni mí àbí ẹ̀kọ́ ni yóò sọ pé tọ̀ àmọ́ tọ̀rí kọ́ báyìí mọ̀ tó ń tẹ̀lé sẹ́mi kí wàhálà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn àbí òsì ń bẹ torí pé kò sẹ́lòmíì tọ́tù sànàbí Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ̀ sọ pé tẹ́ ẹ bá ti tẹ̀lé o tèmi ọlọ́run lẹ torí tètè ronú pé wà dáhùn èmi wọ àbí ara wọ ọ̀ràn náà lé ayé à ń bọ̀ sí bọ́ sí wọ́n ní tilé ayé yìí ọwọ́ látọ̀dọ̀ anabi sallallahu alayhi ara wọn ọ̀ràn one over seventy ṣé seventy over seventy ọ̀ràn ọlọmọsí wa lọmọ aná nínú tí ó tún fi hàn wá wípé dandan ni kásàpọ̀nlé súnà ànábì sallallahu alaihi wasallam ó ní pé ìmọ̀nà ń bẹ́ nu kátẹ̀lé tà ànábì ìmọ̀nà ń bẹ́ nu tà ànábì sẹ́wọ̀n kí tí mo bá ń tẹ̀lé lómi màá ma tẹ̀lé tìfura tìfura ni pé tó ọlọmọdé ọjọ́ pé àwọn afárá wa yó ibi tí ọ̀dà wọn ń wà wá ẹ̀rí pé yẹn ọmọ wúlò kan láàrin bẹ́ẹ̀ ìgbé tọ́ tọ́ torí àwọn oníkẹ́ni kan ṣàdúrà àbá tafsiri fẹ́ bẹ̀rẹ̀ tafsiri nù àwẹ̀ lórílẹ̀‐èdè kan gbàtà àbá yẹn wá fẹ́ bẹ̀rẹ̀ tafsiri bàbá tó wá ní wọ́n ṣàdúrà ní tó tafsiri làbá wọ́n bẹ̀rẹ̀ yó ìwọ ọlọ́run gbogbo ntọ́ òwì mẹ́ta fún owí o gbogbo ntọ́ ọ̀sọ́ mẹ́jọ ọ̀sọ́ o ṣùgbọ́n yàtọ̀ sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam òun lẹ nìkan tó ti pé tá a bá tẹ̀lé tiẹ̀ á ti mànà yàtọ̀ sẹ́lómi whoever he may call himself whatever he may pretend to be tí ìbá ti sànàbí sallallahu alayhi wa sallam kò sẹ́ni náà tó lè fọwọ́ sọ́yà kódà gbogbo àti à ń sọ pé kọ́ ọ wọn kò yé wa because èèyàn gbọ́dọ̀ gbéra rẹ̀ táyọ̀ ayé rẹ̀ wọ́n ní mọ̀ wọ́n rẹ̀ yẹn kí tó bá gbéra rẹ̀ lórí scale kọ́ ọmọ bó ṣe wọn kọ́ ọmọ gbéra rẹ̀ kọjá nọ́mbà. ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam ó lẹ́ni tó sèkúta bá ti tẹ̀lé tí a ti mànà ọwọ́ nínú suratu nur aya fifty four ọlọ́ni wa in tuti'uhu fi lè tẹ̀lé tí anabi sallallahu alaihi wasallam ẹ torí a gbọ́dọ̀ pọn súnà rẹ̀ lé bákan náà ẹni tí wọn bá kọ̀ láti tẹ̀lé tànàbì sallallahu alayhi wa sallam títí náà ṣẹlẹ̀ sí ìyá sì lè sọ̀kalẹ̀ lé lórí a gbọ́dọ̀ pọnlé àbá a gbọ́dọ̀ pọnlé a pọnlé nítorí kò sẹ́ni tí ń fẹ́ fìtínà kò sì sẹ́ni tí ń ran kan kí yọ jẹun ọlọ́ọ̀dàkùn má ṣe tiwa níyà ọlọ́wọ́n bá ní falyahdhari alladhina yukhalifuna an amrihi an tusibahum fitnatun aw yusibahum adhabun alim nínú suratu an-nur 63 ọlọ́wọ́n bá ní káwọn ẹni tí ń takò àti ànábì ọlọ sọ́ra o kí fìtínà ọmọ ṣe wọn o kí ìyà títa ni títí ìròyìn ọmọ jẹ wọn. alimami ahmed rahmatulahi alayhi ó ní fìtínà tí ó ṣe wọn aṣírkù wọlbẹdà ẹni tó bá máa máa ń takò tà ànábì sallallahu alayhi wasallam fìtínà tọ́lọ́run ó fi ṣe láyé ń bí òun náà ni kó lè dọ̀sẹ̀ bọ́ ó sì lè dá aládàá dálẹ̀ ẹ dákun èwo kò sí ìtọ́sẹ̀ pẹ́rẹ́ nu méjèèjì ìyà tí wàá ta ni tí roni lọ́la kìyàmà ọlọ́dà kò má ṣe tù wá bẹ́ẹ̀ nínú tí ó tún mú wa mà wípé àfikà tẹ̀lé ta nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni wípé téèyàn bá kùnà láti tẹ̀lé tiẹ̀ gbogbo séèyàn lè bàjẹ́ ọlọ́ni yá ayyuhal ladhina amanu la tarfa'u aswatakum fawqa sawti an-nabi wa la tajharu lahu bil qawli ka jahri ba'dikum li ba'd. أن تحبط أعمالكم وأنتم لا تشعرون nínú suratul Hujurat ayé ẹlẹ́ẹ̀kejì ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ gbọ́dọ̀ máa gbóhùn yín sókè lékè tà nábì sallallahu alaihi wasallam tẹ́ máa ń bá nábì sọ̀rọ̀ òun yín ọ̀gbọ́dọ̀ lókè ju tà nábì lọ. ẹ ò sì gbọ́dọ̀ máa sọ̀rọ̀ jágbe má nábì gẹ́gẹ́ sì máa òun náà ní ká ṣe àpọ́nlé súnà nàbì sallallahu àdìo sẹlẹ̀ bákan náà nínú tó tún tọ́ka sípa gbọ́dọ̀ ṣàpọ́nlé súnà yìí ó náà ní kí gbogbo ẹni tó bá ti ṣe àpọ́nlé súnà tí ń tẹ̀lé ti súnà ó ti mú ojú ọ̀nà àti làpọ̀n. ó wá nínú hadith láti ọ̀dọ̀ ibnu sàríyà tọ́bi allahu anhu qala qala nabi sọlọ alaihi wa sallam alaykum bi wa sunnati al-khulafa'i ar

ẹ dì mú dáadáa o wà á gbọ́ àlẹ́ ìhàfi nàwájẹ eyín parí ẹ̀kẹ́ yín ni ká fi dì mú o torí pé gbogbo níta bá fi eyín parí ẹ̀kẹ́ dì mú kò lè bọ́ o ẹni tí ọjà gbọ́ lè rí jágbá o àmọ́ tó wá pé yín ọ̀kan tó má fà á tí ọba jáde lẹ́rọ̀ wọ́n lè fà á tipátipá tí eyín náà ọba jáde o tó ànábì ni eyín parí ẹ̀kẹ́ ni ẹ fi dì mú àmọ́ ẹlòmíì ọwọ́ wọn lọ lọ́mọ lẹnu wọ́n lọ lọ́mọ lẹnu nígbà tí ó gbà láti jáde lẹ́rọ̀ ó jáde téyàn ọ̀kan téyàn ọ̀kan ṣùgbọ́n ẹni tó bá fi parí ẹ̀kẹ́ dì mú à wọ́n yàjọ kú ni torí ànábìíní ẹ̀ fi parí ẹ̀kẹ́ dì mú jábọ́ ẹ fún àwọn àdáda gbogbo àdáda kò méjì ju àdáda lọ eléyìí gbogbo fi hàn wá bó ti ṣe yẹ kásì àpọ́nlé súnà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí làwọn aṣíwájú wa rere mọ̀ tọ́lọ̀ fi pọ́n wọn lé nígbà tí wọ́n pọ́n súnà nàbì lé. alimami Malik rahimahullah ní ìgbà tí imaamu Malik bá fẹ́ jókòó ṣe dánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn ó máa múra dẹ́dẹ́dẹ́ bí ẹni tí ń lọ sí ẹ̀yì nígbà tó bá fẹ́ kọ́ wọn ní hadith yóò múra bí ẹni tí ń lọ sí ẹ̀yì yóò jókòó tọ̀wọ̀tọ̀wọ̀ tàpọ́nlé tàpọ́nlé yóò sì máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí kó fẹ́ anabi wa Muhammad

tí gbogbo wa sọ́ra o nípa mímá ka súnà kan kún rẹ̀ kún ó léwu ẹja sọ́ra fún torí pé ọlọ́run máa tètè fìyà jẹ àwọn ẹni tí ń bá ń ṣe tí wọ́n bá ń tàbùkù súnà ànábì sallallahu látàyè ń bì ìdínú tó fi jẹ́ pé a gbọ́dọ̀ nínú síbẹ̀ òní o. ọlọ́run dákun ṣàánú wa o. ó wà nínú hadith eléyìí tí imam muslim gbé jáde láti ọ̀dọ̀ sálẹ́mà ibn al-aqwa radiyallahu anhu anna rajulan akala عند رسول الله صلى الله عليه وآله وسلم بشماله فقال قل بيمينك قال لا أستطيع قال لا استطعت ما منعه إلا الكبر قال فما رفعها إلى فيه رواه الإمام مسلم أني أنك أنجم lọ́dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam pẹ̀lú ọwọ́ sí anabi wa sọ fún pé ọwọ́ ọ̀tún ni ó fi jẹun O ni astati' ó ní kọ̀rọ̀ mi lọ́rùn ìlẹsẹ anabi ní ọwọ́ ni o fi jẹun ó ní anabi wa ni lafapaa Ọlọ́run ní jẹ́ o le ní jẹ́ olèsè láéláé sádùn àná àbẹ pè èpè nìyẹn sálámà ó ní nǹkan kan kọ́ náà má fọwọ́ jẹun tó fi ń fọwọ́ sí ó ní sàmà rafa'aha ila fi wọ́n ní tó fi kú kọ̀rọ́wọ́ tún mú dẹnu rí èpè anábì sallallahu alaihi wasallam mú èyí túmọ̀ sí pa kì í fi súnà ṣeré tẹ́ bá ṣépè fún yàn lórí fífi súnà ṣeré yóò mú yàn ọlọ́dà kún ṣàánú wa. bákan náà fífi súnà ṣeré a máa jẹ́ kéèyàn orí parun a máa jẹ́ kéèyàn sófò dànù ó nínú ẹgbàá wọ̀rọ̀ látọ̀dọ̀ abdulrahman ọmọ harmala wọn lọkùnrin kan wá sọ́dọ̀ sa'id ibn al-musayyab ọ̀n dágbére fún kọ́dàbọ̀ òun lọ sí hajj tàbí umra sa'id wa sọ fún yín pé la tabrah hatta tusalli má sì lọ ṣáájú kó tó ṣe sọlá torí pé wọ́n ti pèpè fún sọlá inú mọ́sálásí ló sì ti wá dágbé dágbére fún sa'id ó ní torí pé mo gbọ́ tánàbí sallallahu alaihi wasallam sọ yín pé la yakhruju ba'da an-nida'i min al-masjid illa munafiq illa rajulun akhrajahu haja wa huwa yuridu ar-raj'a ẹnìkan kò gbọ́dọ̀ jáde nínú mọ́ṣáláṣí ẹnìkan kì í jáde nínú mọ́ṣáláṣí lẹ́yìn ìgbà tó máa ti pèpè fún sọ́láàt àyàfi mùnáfìkì kìí ṣe pálọ̀ aláàrẹ̀ já kìí ṣe pé bóyá ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ ọ̀fẹ́ lọ gbẹ nìkan lẹ̀ kìí ṣe lẹ́yìn ó wá jáde kó ní mọ́ṣáláṣí lẹ́yìn tó ti pèpè fún sọ́láàt àfi kó jẹ́ mùnáfìkì o àyàfi ti ẹ̀ pé pé ẹnìkan fẹ́ já kùtù ẹ̀ wá gbà ó sì jáde pẹ̀lú ẹ̀mí pé òun tún padà bọ̀ eléyìí nìkan ló lè jáde nínú mọ́sálásí lẹ́yìn tí wọ́n ti pè sọ́lá náà o ti bàbá ìmáàmù yẹn bá mi láàmú ni ìwọ bíi ta ni ó dùn bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀. after all mistakenly mọ wọlé lọ́wọ́ bó mọ́sálásí ọlọ́run fún ìwọ mọ́sálásí ọlọ́run mistakenly ṣé mùsùlùmí ni wọ́n a kì í yan mọ́sálásí lódì jàmá a kì í yan mọ́sálásí lódì torí pé tó bá yan mọ́sálásí lódì kí ló lódì ilé ọlọ́run torí mọ́sálásí gbogbo mọ́sálásí fi Allahu ni ilé ìjẹ́bù ti ṣe jẹ́mbẹ̀ o. arákùnrin yìí sájáde wọ́n tún ka àdìsí fún ọjà ó ní àyẹ́dàkùn ẹ má bínú olùmọ̀wé ẹ má bínú torí pé àwọn ẹlẹgbẹ́ mi tá à ń jọ rìnrìn àjò àwọn ti jáde wọ́n ti bọ́ sétí ìlú ìsìfẹ́ kún ọlọ́mọ lọ́wọ́ ọkùnrin yìí bá lọ bẹ́ẹ̀ gbogbo gba ni sẹ́yìdì wa ń sọ pé sẹ́ẹ̀ ń gbúrò rẹ̀ sẹ́ẹ̀ ń gbúrò sọ̀rọ̀ kan sọ fún pé má lọ torí wọ́n ti pe sọ̀láàt ó sì ti wọnú mọ́ṣáláṣí mo gbọ́ tànàbí lẹ́nìkan kọ́ gbọ́dọ̀ jáde bẹ́ẹ̀ àfi kọ́ jẹ́ múnáfìkì ẹ̀yà àfi tó wáyé kí bùkátà ló mọ̀ jáde wọ́n sì ní má lọ wọ́n lọ ṣubú lórí ràkúnmí rẹ̀ o ìgbà tó wá ṣubú lórí ràkúnmí rẹ̀ sankẹsẹrẹ sọkìdọ̀ ìtàn rẹ̀ dá subhanallah kì í ṣẹṣẹ lọ́dá o sábà kẹsẹ̀ wà nítòsí ìtàn lọ́nlọ́n lọ́dá ó kì í gún dá tó bá yẹ kó ṣẹṣẹ lọ́dá àti títan èwo lọ́rọ̀rùn kó tètè san tẹsẹ̀ lọ́rọ̀rùn kó tètè san torí tán jìnnà wàdúrà ẹran tó yípo tán wọ̀wọ́ ẹran tó yípo ẹsẹ̀ tó ń torí délé yìí alimami darimi olóògbé àdìsí yìí jáde. bákan náà àìtẹ̀lé súnà àmàjẹ́ asálábà padà fìtínà àdánwò. ibn abbas radiyallahu anhuma ọlọ́run nàbí sallallahu alayhi wa sallam ó ní la tatruku an ẹnikẹ́ni nínú tó bá rìnrìn àjò tó bá forú wọlú ò forú wọlé lọ báyàwó rẹ̀ ẹ̀rí pé bàbá ti ní mà láàrin pé ti ń wa pọ̀ níṣẹ́ lọ sí Àbújá ẹ wá dínkù ní one wa mọ́ṣáláṣí ni àbí òye wa àbí kọ́ wa fi fara pamọ́ sí tílẹ̀ tílẹ̀ àmọ́ lóru gbọ́dọ̀ lọ nínú tó fà á ni pé kátó ma hadith ibn abbas yìí nínú tó fà á ni pé islam ń fẹ́ ká máa rí dáadáa dáadáa lára ìyàwó wa tí ìyàwó fi máa sojoojúmọ́ wù wá tá a ní rí nǹkan kan tí ó mú akórira rẹ̀ lára rẹ̀ tá a fi máa ronú kákọ́ọ́lẹ̀ ẹ dì o islam ó ní ká fẹ́ra wa ká lè bá àjọ wà dọ́jọ́ kú ni ẹ pé ó ní wa kálíbà àpá ti rí níta ń wá máa wá lọ lé bàbá rẹ̀ kẹ báwọn ọmọ aláìlórí lọ́sẹ̀ǹsẹ̀ láyè sí wọn ò fi tìyàwó wọn ro àwọn àǹtí wọn wọn ò fi ro tàwọn àbúrò wọn lóbìnrin wọn ò fi ro tìyá wọn wọn ò sì fi ro páwọn náà bímọ sẹmọkù lè máa sáré pé tani ń kalẹ̀kùn tani ń kalẹ̀kùn ó sì gbọ́ pé wọ́n kọ́ ni ó lè má túnra rẹ̀ sí tí ò fi sílẹ̀kùn tẹ bá sì ti ra àsìkò tí àwọn bá wá sọ̀sọ́ níjọ́ mi tí wọ́n tó ń so gé wá dùn wọn fi ta ni tí mo rí tó kó lala sí gbogbo ẹnu tí lala tí lala fa bàmú sílẹ̀ ẹ̀kẹ́ fa ẹ rí i pé èèyàn bẹ̀rẹ̀ sí rántí eléyìí Islam ọ̀fẹ́ gbogbo orú nǹkan bá lẹ́yìn náà dì í mú ìgbà tó o bá ti ń oge kí ni ìyàwó rẹ̀ fẹ́ máa ṣe fún ta ni nígbà tí èsì pé kò gbádùn tó nítorí ẹ ìwọ wá dé lójijì tí oge ló torí rẹ̀ islam ń fẹ́ gbogbo ní tí ó jẹ́ kí ìyàwó rẹ̀ ọpẹ́ lọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ anabi ni mama lọ jábá àwọn ìyàwó yín tẹ́ bá dé lóru o tọ anabi wa ti rìn àjò kan dé pẹ̀lú apá kan nínú àwọn sàhábà rẹ̀ anabi dúró sí mọ́sálásí fansa qarajulani ila ahlayhima èèyàn méjì bá yọ àwọn lọ bá ìyàwó wọn anabi ti ní ẹ má lọ jábá àwọn ìyàwó yín lóru o àwọn fẹ́ dán ọlọ́run wò pé tí a bá tẹ̀lé tí ànábì gan kí ló máa ṣẹlẹ̀ ẹ wá wo ní tọ́lọ̀ ń ṣe fún ọ wakilahuma wajada ma'a imra'atihi rajula oníkálukú wọn kọkùnrin mọ́ ìyàwó rẹ̀ lórí ẹ wo àdánwò tọ́lọ̀ ń gbé bá wọn tìrẹ̀ tí ẹ bá ti kọ̀ láti tẹ̀lé súnà ó náà ti mọ́nà kí disaster ọ̀sẹ̀lẹ̀ nù gbèsè ayé wọn ó nínú ẹgbàá wa alimami dari mi ló tún gbé yìí jáde ó tún wà nínú ẹgbàá wa ọ̀kan nínú àwọn aṣíwájú wa rere ó ló ń kà nínú apá kan nínú àwọn tírà wọ́kàn nínú àwọn aládàádáalẹ̀ wọ́n sọ fún pàànàbí sallallahu alayhi wasallam sọ nínú hadith abu huraira radiyallahu anhu eléyìí tó ti pọ́fẹ́ sẹ́rin lẹ̀ ọ̀nbẹ́nu sahih muslim àtàwọn tírà mi anábì ní idha stayqadha ahadukum fala yudkhil yadahu fil ina hatta yaghsilaha thalathan fa innahu la yadri ayna batat ṣáájú kó tó fọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta o dídí ẹnìkan yín ọmọ ibi tọ́wọ́ ń sùn o ọmọ ibi tọ́wọ́ rẹ̀ sùn mọ́jú torí ọ̀gbọ́dọ̀ kọ́ bọ́nú gbá ṣáájú kó tó fọ́ lẹ́ẹ̀mẹ́ta wọn nígbà tí a ti la wí tọ́gbàdì sí ọ ní ẹ̀mí ẹ̀mí máa bi tọ́wọ́ tẹ̀mí máa sùn èmi ò nídìí láti fọwọ́ tí mo bá jí ọlọ́run wa dán wò lẹ́yìn ọ̀rọ̀ tó sọ wọn wá sùn ìgbà tí ilẹ̀ wọn bá pọ́wọ́ rẹ ti wọnú hò tí gbẹ́ máa gbà jáde ọwọ́ yẹn wọ̀ dé gbọ̀n wọ̀ kò sí ní tọ́lọ́mọ bò lè ṣe wọn nígbà tó jí wọn bá a fà á yọ ni ah, yẹta síbẹ̀ ẹ̀ lẹ́yìn mọ́bi tọ́wọ́ yín máa sùn ni <laughs> subhanallah torí ẹ̀ má ṣe ti pàlàbà súnà ànábì o ní ìsẹ̀mí ẹ lè máa kórìíra mi ẹ lè máa fẹ́ràn mi torí pé mò ń sọ̀rọ̀ súnà fún yín àmọ́ èmi ni ẹ kórìíra ẹ má kórìíra súnà ànábì o ẹ̀sẹ̀ mi káà ń ṣe mistake láwùjọ wa gan-an.

ọ̀rọ̀ anábì mọ́ wọn bá wa sọ nígbà tí èsì pa fẹ́ sórí ibú káti ẹ̀ pé léyìí ọ̀sẹ̀nu gbangbangba kápẹ́ kò tí ẹ̀ gbọ́n pé léyìí ni ọ̀gbọ́n lọ́sẹ̀nu gbangbangba àmọ́ anábì ń kọ́ eléyìí jábọ̀ ti ṣe jẹ́mbẹ̀ o. ìdí tá a sì ti gbọ́dọ̀ pọ́n súnà anábì lé kí ìyá ọmọ bàá jẹ wá òun náà ni pé síbẹ̀ yìí náà mọ̀ wípé súnà yẹn gẹ́gẹ́ bọ́lá ti sọ alukurani kalẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe sọ súnà kalẹ̀ fanabi wa muhammad sallallahu alayhi wa sallam tẹ́bọ́lá wọn bá sọ nínú alukur'an oní wàzkur wàzkuru ni'matulahi alaykum wa ma anzala alaykum min alkitab wal hikma ya'idukum bih nínú suratul baqara aya two hundred and thirty one. ẹ rántí ìdẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá tọ́lọ̀ ń ṣe fún ẹ̀yin mùsùlùmí àti tọ́lọ̀ bá sọ kalẹ̀ lẹ́yìn lórí alkitab onílà alukur'an wal hikma àti hikma ya'idukum bih tọ́lọ̀ fi ń ṣèkìlọ̀ fún yín kí wàá ní hikma ama alukur'ani kí ni hikima alimami shafi'i rahimahullah ọlọ́run olùmọ̀ wọ́n túmọ̀ hikima pé sunna anabi muhammad sallallahu alayhi wa sallam ajẹ́kí bọ́lá ti sọ alukur'ani kalẹ̀ náà ló tún ṣe kí ni ló tún sọ sunna anabi muhammad sallallahu alayhi wa sallam kalẹ̀ tó bá ajẹ́ yẹn ni ká tẹ̀lé alukur'ani kí wọ́n á ní ìdájọ́ ká tẹ̀lé sunna naam ọ̀ràn yẹn náà ló náà síbẹ̀ tí ma ti ń jẹ́ sunna ní ìsìn ìlànà anabi sallallahu alayhi wa sallam tó fi lélẹ̀ pé ká máa fi sin lọ́wọ́ káfi ṣẹlẹ̀ ayé káfi máa ṣe gbogbo nǹkan káyé ó lè dá kọ́ràn ọmọ bá dàrú. eléyìí nù torí ẹ̀ ní alimami ibn kathir rahimahullah nínú tafsiri rẹ̀ ó ní fa'in qala qa'ilun sẹ́nìkan bá sọ yìí pé fama ahsanu turuqi tafsir ọ̀nà olóyè ká gbàgán tọ́rẹwà jù láti fi máa ṣe tafsir al-Qur'an. akramakumullah ẹ̀ rí i pé láwùjọ wa tí Ramadan bá dé masha allahu la quwwata illa billah àwọn tí ma bá yàn sọ̀rọ̀ ọlọ́run àwọn máa pọ̀ gan níbo ni wọ́n wá lọ ní ìsìn tí wọ́n dálẹ̀ ni tí kò yẹ ká máa gbọ́rọ̀ lọ àfi tí rọmọbọ́nà bá dé sọ́dà abẹ́ síbẹ̀ máa ń tọ́ka nínú àwọn aṣíwájú wa rere sọ òní bi'sal qawm la ya'buduna allaha illa fi rọmọbọ́n àwọn ẹni bú ni wọn àwọn tani àwọn tí ìsìn ọlọ́run àfi lóṣù rọmọbọ́n àwọn olùmọ̀ àwọn máa sọ pé ẹ àwọn èèyàn ní gbọ́rọ̀ ọlọ́run ó di rọmọdán sẹ́yìn bá wọn sọ́ngbà mi wọn ò gbọ́. à ṣé dandan ni kéèyàn pọ̀ ni yé ṣe dandan ni kéèyàn pọ̀ torí pé àwọn máa dán ìkíláàsì wa yóò máa dán o ṣé kárí mi ni wọ́n fẹ́ ṣe ni àbọ̀ fẹ́ káwọn èèyàn gbẹ́sìn ọlọ́run ọba yìí sibọlọn ẹbá nàbí sallallahu alayhi náà lọ sọ fún ali ibn abi talib ó ní la an yahdiya Allahu bika rajulan wahidan khayrun laka min humuri na'am tọlọmba tara rẹ fìyẹn yọ kakpiri tó bá fi mànà ó lóore fún ọdún kó gbọ́n láwọn ràkúnmí pupapupa lọ. kéèyàn pọ̀ késo lọ́jà lọ́dọ̀ wa o àmọ́ tí ojú máa yí lọ́ọ̀ ká máa báwọn èèyàn sọ̀rọ̀ lọ bóyá wọ́n gbọ́ bóyá wọ́n gbà èèyàn pọ̀ kò túmọ̀ sí pé ní tó ń ṣe dáa èèyàn ó sì pọ̀ kò túmọ̀ sí pé ní tó ń ṣe ọ̀dà tọ́lá àwọn anábì mi ọ̀wọ́ àjọ gbẹ̀ndà kìyàmọ̀ bó ṣe kan gan èèyàn méjì péré ni anábì kan láàrin èèyàn kan anabi kan ti ẹni rẹ nìkan kan mú wa tí wọn á fèlì ni wọn ò fèlì rárá sòsò anabi wàhálà wa ni ayisa anabi ọdọ wa jẹmọ ha kámẹjì ọjọ pé nu Ramadan nìkan láwọn báwọn yẹn sọ̀rọ̀ lọ gbogbo gbà lọyẹ ká máa ṣe kódà tí ọba rọ yín lọ́rùn gbogbo ojoojúmọ́ ẹ tẹ ẹkan lọ́sẹ̀ mọnà kẹyìn ẹyàn o tẹfsiri la fẹ́ parí yìí o pẹ̀lú ògbọ Ọlọ́run ní gbogbo ọjọba iná ọ̀sẹ̀ á tún máa tẹ̀síwájú títí rọmọdọ́ọ̀nù mi ò fi dé torí ìnáà lẹ kàyé lẹ fáwọn ẹni tí ń sọ̀sọ́kúsọ lónìí fẹ́ẹ́ fi hàn ọ̀tọ́kùn ṣe tẹ̀sí ìrònú rọmọdọ́ọ̀n bídíà ni kíníkà bídíà bó ló ṣe jẹ́ bídíà gánà rí bó ló ṣe jẹ́ dáadáa lẹ̀ wọ́n má bàa yẹn sọ̀rọ̀ ọlọ́ kí o lè máa rí rọpa fáwọn èèyàn kan máa sìn wọ́n lọ́nà. sòṣùgbọ́n yìí náà kí ló dé tẹ́ dáadúró nu rọmọdọ́ọ̀n nìkan gbogbo ìgbà lọ́yẹ̀ tẹ́ máa báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́ torí pé tíra tó lọ ń sọ̀kalẹ̀ ilé ìjẹ́bù ti jẹ́ mẹ́wọ̀n ìmáàmù Ibn Kathir ọlọ́nà òun láàmú láti fi ṣe tafsir ètò àwọn nínú ṣẹ̀ríyà kìí ṣe tafsir wọn pè ètò àwọn láwùjọ àtàǹpẹ̀ ní tafsir ṣe tafsir wọn pè wọn pè ní tarjamatun tafsiriyya tarjamatun tafsiriyya àwa ń túmọ̀ tafsir kan ṣe ní sédìí wa ẹ̀hẹ́dọ́ wá sí tafsir lẹ́fẹ̀ẹ́sẹ̀ alukurani lásán lẹ́mú lọ ẹ̀yin náà ti wá nímọ̀ nípa àwọn òfin ṣẹ̀ríyà gidigidi ẹ mọ̀ kí n ta pè ní kíni usul al-fiqh òní ọkọ̀ yín bẹ́ẹ̀ sì máa mú dájọ́ ẹ̀yin náà sọ nǹkan tó ṣe é pé téèyàn bá ń kà á láǹfààní ìyá àrínú gbogbo tíra tafsir ọ̀dọ̀ yìí nìkan láti rí mo rò pé yẹ wa n ta ń pè ní tafsir nù ṣùgbọ́n tiwa ní sẹ́yìn pé Jalalayn la gbé lọ ẹ̀ ń túmọ̀ rẹ̀ fáwọn èèyàn ẹlòmíì lè gbé Ibn Kathir lọ ẹ̀ ń túmọ̀ rẹ̀ fáwọn èèyàn kò burú o ìta ń ṣe náà dá o amátọ́ ẹ̀ka ṣe ni kíkà wá tíra tó ṣe pé yóò kó nǹkan tá a fẹ́ wí ìsinú ńlọ ẹ̀ka máa lò fún tafsiri wa tá à ń ṣe ọlọ́nà wo láàfin máa ṣe tafsiri al-Qur'an ó ní an yufassira al-Qur'an an fa al túmọ̀ al-Qur'an túmọ̀ ara rẹ̀ níbo la ti lè rí eléyìí níbo la ti lè rí tafsiri wo la lè rí tá al ti túmọ̀ al nínú àwọn tafsiri tọ́tọ́ ka sí تفسير ابن جرير الطبري تفسير ابن جرير الطبري بكنا تفسير ابن كثير قال انه رتك القران وان فين ثم القران لقب لقب بين طولن صلى يمبي الفصي ويري وان بي اموا بين ان إيوة تفسير اضواء البيان في تفسير القران بالقران يقول ما هو الشيخ الشنقيطي رحمه الله القران وان فين ثم القران بوتراي sọ eléyìí ẹ rí i pé ìtàkùrọ̀ àná ṣàlàyé nbì yọ ṣàlàyé rẹ̀ nbì kò sẹ́ni tí wọ́n sọ fún ọ kọ́ ń parọ́ ọmọ lọ torí pé ọ̀rọ̀ ọlọ́run náà wọ́n fi ṣe kíni náà fi túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run. onítàbá wa onítorí pé ntọ́lọ̀ wọn bọ̀ ṣàlàyé nbì ọ ṣàlàyé rẹ̀ nbò mí tẹ́ bá wo nu tẹ́ bá wo ọ̀rọ̀ hajj tẹ́ wo suratu ali imran ẹ rí i pé ntọ́lọ̀ nǹkan sọ́n bẹ̀ ni pé walillahi ṣùgbọ́n tẹ́ bá wọ suratul baqara ẹ̀rí pálá èyí tọ́lọ́wọ́n bá ṣe nípa hajj ọ̀pọ̀ nínú baqara ju èyí tọ́lọ́wọ́n bá sọ nínú alẹ́ imran lọ torí pọ́ sọ pé alhajj ashhurun ma'lumat faman farada fihinna alhajj fala rafatha wala fusuqa wala jidala fil hajj. títí o tún fi sọ̀rọ̀ àràfà o tún sọ̀rọ̀ muzdalifa ntọ́lọ́wọ̀n ọ̀sàlàyé tánbí ọ̀sàlàyé rẹ̀ ń bò mí bẹ́ẹ̀ náà ni sẹ́ẹ̀ máa ń wá alukur'an ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀sàn tọ́lọ́wọ̀n bá ń sọ ń pa àwọn ànábì ọlọ́run ibi ò lè sọ díẹ̀ ibòmí yọ sẹ̀fọ́ sí rẹ̀ ètò ọ̀sán bì yọ sọ́n bò mí. torí ẹ alukur'an máa ń túmọ̀ ara rẹ̀ sábà wá rí inú alukur'an imaamu ibn kathir ó ní ká lọ sínú sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam á rí nínú sunna anabi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá sàlàyé ẹni tó ṣe zina fún wa níbẹ̀rẹ̀ sí islam ó lẹ́ni tó bá ṣe zina tẹ́ ẹ̀ bá rẹ́ lẹ́rìí mú wa ẹ tì wọ́n mánu lé ẹ tì wọ́n mánu lé hatta yatawaffahunna al-mawt aw yaj'ala Allahu lahunna sabila títí tí kò fi pa wọn kanu lé àbí tọ́lọ́wọ́n fi sọ̀nà àbáyọ fún wa ọ̀nà àbáyọ àrínú al anábì ní khudhu anni khudhu anni qad ja'ala Allahu lahunna sabila at-tayyibu bit-tayyibi ar-rajm wal-bikru bil-bikr jaldu mi'atin wa taghribu 'amin anábì lọ́lọ́ ti sọ̀nà àbáyọ ó ti sọ̀nà àbáyọ tí ẹni tó ṣe zìnnà bá jábìlẹ̀ kọ́ lóbìnrin àbọ́kùnrin tó ti níyàwó rí anábì ní ẹ̀sọ́ ló kópa tó bá sì ti níyàwó tó ti lọ́kọ rí ló